In Jesus' name we pray. For the benefit of those that were not here last week, the past, the first 30 minutes is English. We are moving to Yoruba now. Uh, lórúkọ Jésù la gbàdúrà. Amen. Uh, one of our sisters is online, but don't worry, you will learn the Yoruba. <laughs> this is part B. Ó bẹ̀rẹ̀ àdúrà kan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Èyí tá pè ní kò ṣeé ṣe kì yóò jẹ́ ìpín mi nínú ọdún yìí kò ṣeé ṣe kì yóò jẹ́ ìpín mi nínú ọdún tuntun tá a wà yìí ẹ̀yin ará níbi tá a wà ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ sí gbé orúkọ rẹ̀ ga ẹ jẹ́ dúpẹ́ ẹ jẹ́ dúpẹ́ ibi tó ti bẹ̀rẹ̀ ibi tó bá dé ibi tí ń bá lọ orin yẹn wípé ohun gbogbo lẹ ṣe ohun gbogbo lẹ ṣe ohun gbogbo lẹ lè ṣe o ọlọ́run ayérayé ohun gbogbo lẹ lè ṣe ohun gbogbo lẹ lè ṣe ohun gbogbo lẹ lè ṣe ọlọ́run ayérayé ẹ jẹ́ máa dúpẹ́ ní ọwọ́ ẹ̀ kó ṣe é torí pé ohun gbogbo ló lè ṣe agbára láyé àti lọ́run bẹ ní ọwọ́ rẹ̀ ohun gbogbo ni ọlọ́run wá lè ṣe ó ní agbára lórí ohun gbogbo olú ẹ ṣé olú ẹ ṣé olú ẹ ṣé ẹ̀mí mímọ́ agbẹ́yíga yìnyí olú ẹ̀ṣẹ́ ẹ ṣeun olú ẹ ṣé jésù olúwa wa ẹ jẹ́ kọrin ká fi dúpẹ́ lọ́wọ́ lọ́run kábíyèsí ẹ olúwa ọba tó fi mọ́lẹ̀ ṣàṣọbora kábíyèsí ẹ olúwa ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora kí ló wá fi mọ́lẹ̀ ṣe ó fi mọ́lẹ̀ ṣaṣọ bora ọlọ́run títí láé ó fi mọ́lẹ̀ ṣaṣọ bora ọlọ́run máa jẹ̀mú kábíyèsí ẹ̀ olúwa bàbá ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora kí ló wá fi mọ́lẹ̀ ṣe ó fi mọ́lẹ̀ ṣaṣọ bora bàbá ó fi mọ́lẹ̀ ṣàṣẹ búra àwa yóò máa yìn ó bàbá àwa yóò máa yìn ó bàbá àwa yóò máa yìn ó bàbá ọlọ́run ìyanu àwa yóò máa yìn ó bàbá ọba tí kò jẹ́ kí àánú rẹ̀ ó fi wá sílẹ̀ lọ àwa yóò máa yìn ọ́ bàbá. Àwa yóò máa yìn ọ́ bàbá. Ọlọ́run ìyanu àwa yóò máa yìn ọ́ bàbá. Olúwa àwa yóò máa yìn ọ́ bàbá. Ọlọ́run ayérayé àwa yóò máa yìn ọ́ bàbá. Ọba tí kò jẹ́ kí àánú rẹ̀ ó fi wá sílẹ̀ lọ. àwa yóò máa yìnyàn ó bàbá gbáyé gbárogo jésù olúwa wa gbáyé gbárogo jésù wa ìbàrẹ̀ jésù o Ibare ọmọ ọlọ́run wa ẹlẹ́rù ni ìyàjúbà rẹ̀ wọ́n ṣoṣeun ìbàrẹ̀. Jésù o, ìbà rẹ ọmọ Ọlọ́run wa, ẹlẹ́rù ni àjùbà rẹ, ó mà ṣeun ṣeun. Ọkùnrin àti ọlọ́bìnrin ó gbàdúrà sọ fún Ọlọ́run, a ó kígbe lóhùn rárá pé Olúwa dìde ní alẹ́ yìí kí o fi ìpínyà sáàárín èmi àti èmi kò ṣeé ṣe ẹ̀mí tí wípé kò ní ṣeé ṣe tí ń bá mi rìnrìn àjò ayé mi olúwa dìde pẹ̀lú wa agbára tó fi ń jẹ ọlọ́run kí o sì fi ìpínyà sáàrin wa ẹja lànà ká gbàdúrà orúkọ jésù ọlọ́run dìde kí o lo ọwọ́ tó fi ń jẹ ọlọ́run kí o fi pín wa níyà gbogbo ẹ̀mí tí wípé kò ṣeé ṣe ó yá máa pín wa níyà olúwa pín wa níyà olúwa pín wa níyà olúwa pín wa níyà olúwa gbé wa níyà olúwa gbé wa níyà olúwa gbé wa níyà jésù olúwa wa a ó gbàdúrà sọ fún ọlọ́run olúwa gbogbo kùrukùru kò ṣeé ṣe <laughs> nígbà gbogbo àgbáyé àmọ́ tó mọ yorùbá tí mo sọ yẹn hmm. kùrukùru ní ojú ọ̀run àwọn eh, ohun tó ṣẹlẹ̀ ó gbàdúrà ó sọ fún ọlọ́run olúwa gbogbo kùrukùru kò ṣeé ṣe. Hmm. èyí tó bu ayé mi mọ́lẹ̀ olú ayé kí ìmọ́lẹ̀ rẹ̀ ó gbé mi ní alẹ́ yìí bí kùrukùru kò ṣeé ṣe bá wà lórí ayé nìyẹn èyí ó máa gbé lábẹ́ ọ̀run tó ṣe é torún yẹn ni ó wà níbẹ̀ bí àdúrà bá bí ẹsẹ̀ àdúrà bá ń bọ̀ kùrukùru yìí ò ní kò ní jẹ́ ó désàlẹ̀ kò ní jẹ́ ó lọ sókè kò dẹ̀ ní jẹ́ kó rí ènìyàn náà ó gbọ́dọ̀ sọ fún Ọlọ́run Olúwa gbogbo kùrukùru kò ṣeé ṣe èyí tó bu ayé mi mọ́lẹ̀ Olúwa jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ̀ ó gbé mi ní alẹ́ yìí ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù Ọlọ́run Ẹ̀mí Mímọ́ jẹ́ kí gbogbo kùrukùru kò ṣeé ṣe èyí tó bu ayé mi mọ́lẹ̀ jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ̀ ó gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi jésù olúwa wa a ó gbẹyọkọ ẹsìn kan tó jókòó kó sọ fún ọlọ́run olúwa gbogbo di kò ṣeé ṣe èyí tá a mọyé ayé mi ká olúwa fọ́ dànù ní alẹ́ yìí bẹ́ẹ̀ lọ́wọ́ agbára rẹ̀ ẹ gbàdúrà orúkọ jésù olúwa gbogbo di kò ṣeé ṣe tí a mọ iye ayé mi ká bí ó di jẹ́ríkò èyí tó wí pé wọn ò ní ríre gbà torí pé ire ò ní wọlé ó yá olúwa máa fọ́ dànù pẹ̀lú owó agbára rẹ pẹ̀lú owó iná rẹ olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa lu ọwọ́ tó fi ń jẹ́ ọlọ́run ó yá ọwọ́ agbára rẹ olúwa fi fọ́ dànù jésù olúwa wa bàbá wa ti ọlọ́run wa adúgbò àyìn yá gbé yẹn fún tẹ́tí bẹ̀rẹ̀ sí ṣe adúgbò ohun tẹ́ ó ṣe ká tó fi bí sílẹ̀ fún wa gbára tẹ́tí náà jáde ọlọ́run títí lá ẹgbọ́ ọpẹ́ wa bẹ́ẹ̀ ó ti lọ sínú ọ̀rọ̀ yẹn fún ìgbà díẹ̀ olùẹ̀ṣí wa níyè ògo ní nígbà táwọn fi bí sílẹ̀ olùẹ̀ wa ní ẹ̀rí adúgbò ètò ti ṣe jésù olúwa wa ẹ já jókòó níbi tá a bá wà o ẹ ó lọ sínú ìwé máàkù orí kẹsànán láti ẹsẹ̀ kẹrìnlá ìwé mark ẹgbẹ máàkù ní ní èdè yorùbá orí kẹsànán láti ẹsẹ̀ kẹrìnlá bíbélì sì kà síwájú wípé nígbà náà nígbà tí wọ́n sì dé sì dé ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n rí ìjọ ènìyàn púpọ̀ lọ́dọ̀ wọn àwọn akọ̀wé sì ń bi wọ́n léèrè ọ̀ràn <laughs> wọn bi wọ́n ní nǹkan tó lè dáhùn wọ́n ń bi wọ́n ní nǹkan tí wọn ò lè dáhùn lọ́gán nígbà tí gbogbo ènìyàn sì rí ta ni wọ́n rí wọ́n rí Jésù ẹnu sì yà wọ́n gidigidi wọ́n sì sáré tọ̀ wọ́n kí i ẹsẹ̀ kẹrìndínlógún ó sì bi àwọn akọ̀wé wípé kí ni ẹ̀yin ń béèrè lọ́wọ́ wọn torí pé ó rí i pé wọ́n ń béèrè kankan lọ́wọ́ wọn ọmọ èyí tí wọn ò lè dáhùn òun àbí wọn lè pé kí ni nǹkan tí ẹ̀ ń béèrè lọ́wọ́ wọn nìyẹn arákùnrin kan òun bẹ́ síwájú nígbà tó béèrè lọ́wọ́ pé kí ni nǹkan tẹ̀ ń béèrè lọ́wọ́ wọn mi yìí ìbéèrè wípé ọ̀kan nínú ìjẹ ènìyàn náà sì dáhùn wípé olùkọ́ni mo mú ọmọ mi tí ó ní odi ẹ̀mí tọ́ ọ wá ó ní mo mú ọmọ mi tó ní odi èyí túmọ̀ sí pé kò ń gbọ́ kò lè sọ ẹ̀mí tọ̀ ọ́ wá ẹsẹ̀ kejìdínlógún ó ní níbikíbi tí ó bá tí ó bá gbé sí tí ó bá sì tí ó bá gbé mu á sì máa nà tọ̀ntọ̀n nígbà tí ẹ̀mí yẹn bá ń dọ́mọ yẹn láàmú bíbélì wípé yóò máa nà tọ̀ntọ̀n ohun tí àwọn Yorùbá lè pè ní wárápá nìyẹn òun á sì máa yọ ìfòfò lé ẹnu a sì máa pa keke ẹni tó bá ti rí ẹni tí wárápá mú rí á mọ nǹkan tí wọ́n sọ níbí bíbélì sì wù pé a sì máa tún dákú èyí ẹyọ kan náà ni o mo sì sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ kí wọ́n lè kí wọ́n lè jáde èyí pé kí wọ́n lé ẹ̀mí náà jáde ẹ̀mí tí ń dà láàmú wọn kò sì lè ṣe é arábìnrin àti arákùnrin àwa náà lè ti máa gbàdúrà a lè ti tó ìránṣẹ́ Ọlọ́run lọ a lè ti lọ program onírúurú tí wọ́n ti gbàdúrà tí wọ́n ti ṣe tá ò rí èsì kankan ṣùgbọ́n mo gbàgbọ́ nínú Ọlọ́run tó wà lórí òkè yìí ní àṣálẹ̀ wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé gbogbo ọkọ̀ tó rọ̀ mọ́ ètò ní alẹ́ Olúwa yóò sọ di ṣíṣe ohun tẹ́yìn nǹkan ò tí ẹ̀ gbàgbọ́ wípé ó ṣeé ṣe mọ́ mo pa ní àṣẹ lórúkọ Jésù yóò di ṣíṣe ní alẹ́ yìí ẹsẹ̀ kankanlélógún ó sì dá wọn lóhùn ó sì wí pé ìran aláìgbàgbọ́ yìí èmi ò ti bá yín gbé pẹ́ tó èmi ò sì ti mú sùúrù fún yín pẹ́ tó ẹ mú wá sí ọ̀dọ̀ mi wọ́n sì mú wá sọ́dọ̀ rẹ̀ nígbà tí ó sì rí lójú kan náà ẹ̀mí náà nà tàntàn ẹ̀mí ò ní respect fẹ́yẹn kankan lójú jésù ń bẹ ẹ̀mí yẹn tún kì ọmọ yẹn mọ́lẹ̀ ó sì ṣubú lulẹ̀ ó sì ń fi ara yílẹ̀ ó sì ń yọ ìfófó ní ẹnu ó sì bi bàbá rẹ̀ léèrè jésù bi bàbá rẹ̀ wípé ó ti pẹ́ tó tí èyí ti ń dé sí i àtìgbà ó níwọ̀n èyí ti ń dọ́mọ yìí láàmú ó sì wípé láti kékeré láti kékeré ni arákùnrin àti arábìnrin mi ò mọ ìgbà tí ìṣòro yẹn ti wà ní ibẹ̀ mi ò mọ ìgbà tó ti ń dà wá láàmú ṣùgbọ́n ohun tí mo ní ìgbàgbọ́ náà ni wípé ọlọ́run yóò ṣe ìyanu ní àṣálẹ́ ẹsẹ̀ kejìlélógún nígbàkúgbà nísì máa ń gbé sọ sínú iná onímọ̀sọ́ngbà tí a ń ṣe apá kìíní lẹ́ẹ̀kan ẹ̀mí tí bá ń sọ̀yàn sínú náà á nira láti fi ré èèyàn bẹ́ẹ̀ sílẹ̀ o á tún á tì sínú omi bíbélì pé a tún sọ sínú omi ó máa ń sọ sínú iná a tún sọ sínú omi láti pa àrùn àwọn nǹkan wà tí wọ́n pè sínú ayé ènìyàn iṣẹ́ tí wọ́n ní kó yẹn lọ ṣe náà ni pé kí ó lọ pa ènìyàn run òní nígbàkúùgbà nísìn máa ń gbé sọ sínú iná á ti sínú omi láti pa àrùn ó fẹ́ pa ọmọ yẹn run mi ò mú tí wọ́n gbìn sínú ayé ẹnikẹ́ni níbí ní àṣálẹ́ yìí léyìí tá a ní kó ṣiṣẹ́ ìparun bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ò yí padà irú ohun bẹ́ẹ̀ ẹ ó wà ẹ ò sì ní rere mọ́ lórúkọ jésù ó ní ṣùgbọ́n bí ìwọ bá lè ṣe ohunkóhun ṣàánú fún wa kò sọ pé ṣàánú fún ọmọ yẹn ó ní ṣàánú fún wa ó kó gbogbo wọn pọ̀ tó pé kí ni ohun yẹn ń da gbogbo ìdílé láàmú ọ̀hún ogun kan wà tó bá délẹ̀ tán gbogbo ìdílé ló máa dà láàmú àtẹni dájú àtẹni dájú ní ìdílé yóò bẹ̀rẹ̀ sí da gbogbo ẹni tó wà nínú ìdílé láàmú ó ní ṣàánú fún wa kí o sì ràn wá lọ́wọ́ ẹ̀wọ̀n tí Jésù wí ní orí kẹtàdínlógún Jésù sì wí fún ọ pé bí ìwọ bá lè gbàgbọ́ ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́ ó ní bí àwa bá lè gbàgbọ́ ohun gbogbo ni ṣíṣe ẹjọ́ tẹ̀síwájú dẹ̀ ìwé Jóòbù orí kejìlélógójì Jóòbù forty two ẹsẹ̀ kìíní àti kejì ìgbélégbé nígbà náà ni Jóòbù dá Olúwa lóhùn ó sì wípé èmi mọ̀ pé ìwọ lè ṣe ohun gbogbo àti pé kò sí ìrònú tí a lè fi ìfàsẹ́yìn kúrò tí a lè fi fàsẹ́yìn kúrò lọ́dọ̀ rẹ kò sí ohun tó wà nínú ènìyàn tá a lè fi fàsẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run ó ní èmi pé ìwọ lè ṣe ohun gbogbo ǹjẹ́ àwa náà ní ìgbàgbọ́ pé Ọlọ́run lè ṣe ohun gbogbo ohun tá à ń gbàdúrà lórí náà ni pé kí ni kò ṣeé ṣe kì yóò jẹ́ ìpín mi nínú ọdún yìí ó ní èmi mọ̀ pé ìwọ lè ṣe ohun gbogbo òun la ṣe kọ́ ni nígbà tá a bẹ̀rẹ̀ pé ohun gbogbo lẹ lè ṣe ohun gbogbo lẹ lè ṣe ohun gbogbo lẹ lè ṣe o ọlọ́run ayérayé arákùnrin àti arábìnrin kò sí ohun tí ọlọ́run ò lè ṣe èṣù lè máa sọ pé kò ṣeé ṣe kan tí ènìyàn gẹ́gẹ́ lè máa sọ fún ènìyàn pé ah, ah, ọlọ́run ò lè ṣe nǹkan ìjàre ilé ìdí tóbi jù fún ọlọ́run ṣùgbọ́n èmi dúró níbi láti sọ fún yín kò sí nǹkan kan tó nira fún ọlọ́run òun tẹ́ rò wípé kò lè ṣeé ṣe ó lè dìwò yí ọ̀la àwọ̀ èèyàn wá lè ní ah, láàrin ìgbà ò sígbà ò ebèkíbi tá a lè wà ẹ̀yìn àbẹ̀rẹ̀ sí bèrè fún àánú ẹ̀ afẹ́ wọnú àdúrà lọ́ba yìí olúwa àánú ni kò bá mi fi yanjú ẹ lọ́dún yìí mo ti ń bá ìrìn àjò ẹbọ tipẹ́tipẹ́ àánú ni mo fẹ́ kẹ́ ẹ ṣe ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ fi àánú sọ ohun tí ò ṣeé ṣe di ṣíṣe ẹ jábèrè sí béèrè fún àánú a fẹ́ wọnú àdúrà wa lọ́ba àánú àánú àánú Jésù olúwa wa ẹja dìde dúró orí ẹ wípé ìrètí pin fọ́pò náà ní orí ọwẹ́rẹ́ ṣàánú fún mi jésù kristi alágbára nù mí lómi jẹ́nu kọ̀rọ̀ mi kó jà ayé lójú bàbá ayé ti rò mí pin gbọ̀nà ìyanu yọ. ayé ti rò mí pín gbọ̀nà ìyanu yọ o bàbá ayé ti rò wá pín gbọ̀nà ìyanu yọ. ìrètí pín fọ́pọ̀ náà ní orí ọwẹ́rẹ́ <laughs> ṣàánú fún mi jésù kristi alágbára nù mí lómi jẹ́nu mi kó jà yé lójú ayé ti rò mí pé ń gbọnà ìyanu ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn ọmọ arábìnrin yẹn ti ó ti dolóògbé wọ́n ti gbé sínú pósí wọ́n ti lọ sí ẹni tó ti kú tó ti gbé sí pósí kí ló dé tún kù ìyẹn ti kọjá ké kí ló dé wọ́n ti ìyẹn ti di nǹkan tí ò ṣeé ṣe mọ́ fún ènìyàn ṣùgbọ́n ó pàdé Jésù hmm, ìyanu sì ṣẹlẹ̀ a ó gbàdúrà a ó sọ fún wọn àdúrà kìrìtà ó gbà nìyẹn a ó kígbe lóhùn rárá a ó wí pé olúwa fi àánú sọ kò ṣeé ṣe di ṣíṣe nínú ayé mi ohun tí wọ́n ti rò pé kò lè ṣeé ṣe mọ́ fún ènìyàn olúwa fi àánú rẹ sọ di ṣíṣe ní àṣálẹ́ yìí ẹjẹ lanu ká gbàdúrà orúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ olúwa fi àánú ó yà fi sọ kò ṣeé ṣe di ṣíṣe nínú ayé mi nínú ìrìnàjò mi nínú ìgbéyàwó mi nínú iṣẹ́ ìránṣẹ́ mi olùwàfíà àánú sọ kò ṣeé ṣe di ṣíṣe ohun tí ènìyàn sọ pé ó ti parí olùwàfíà fi àánú yanjú ẹ̀ fi àánú yanjú ẹ̀ fi àánú yanjú ẹ̀ fi àánú yanjú ẹ̀ fi àánú yanjú ẹ̀ fi àánú yanjú ẹ̀ fi àánú yanjú ẹ̀ fi àánú yanjú ẹ̀ fi àánú yanjú ẹ̀ fi àánú yanjú ẹ̀ fi àánú yanjú ẹ̀ fi àánú yanjú ẹ̀ fi àánú yanjú ẹ̀ Jésù Olúwa wa a gbọ́dọ̀ tún sọ fún Ọlọ́run Olúwa fi àánú tún ìrìn àjò mi tò nínú ọdún tí mo wà yìí mi ò kàn fẹ́ rìnrìn àjò lásán mo fẹ́ rí ìrìn àjò tó ní ìtumọ̀ ìrìn àjò tó ní ẹ̀rí nínú Olúwa fi àánú fi tó ìrìn àjò mi nínú ọdún yìí ẹja lanu ká gbàdúrà orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ wọ̀ fi àánú bá mi tó ìrìn àjò mi nínú ọdún yìí fi bá mi tó fi bá mi tó viva mi tó viva mi tó viva mi tó viva mi tó olúwa ìrìn àjò mi nílò àánú rẹ olúwa fi àánú bá mi tó ìrìn àjò mi olúwa fi bá mi tó olúwa fi bá mi tó olúwa fi bá mi tó ìrìn àjò ayé mi ó ń béèrè fún àánú olúwa fi àánú bá mi tó olúwa fi àánú bá mi tó olúwa fi àánú bá mi tó olúwa fi àánú bá mi tó jésù olúwa wa a gbọ́dọ̀ sọ fún Ọlọ́run olúwa aṣọ kò ṣeé ṣe táyé dàbọ̀ mí lọ́rùn mm. bí ọba wọ aṣọ kò ṣeé ṣe ohun tí wọn ó kọ́kọ́ nígbà tó bá rí èèyàn yẹn nìyẹn wọn bá ti yẹ ganan ẹ má má dá lóhùn ilé ìkẹ má má fún ní nǹkan kan. mi ò gbàdúrà fún ní èèyàn yẹn o mo kàn jókòó ọkàn mi kàn lọ àrègbà ah! ọlọ́run ìjọ ah, ló máa bí èèyàn náà lóhùn téèyàn yá dọ́ lọ́mọ mo kàn jókòó tèmi mo kàn ń rò ó ọkàn mi kàn nǹkan sọ ọkàn mi kàn lọ rẹ̀ yẹn mo rẹ̀ gbọ́nu etí mi ọlọ́run ní nǹkan tí ọ̀tá bá dá ni pé ẹ̀yin twenty two years lọ́ba dá pé yóò tó dọ́ lọ́mọ wọn ah, á jókòó àní ah, irú wàhálà ò lélẹ̀ kò ṣe é kò ń ṣe nǹkan tí mo lè pè yẹn kí n sọ àárọ̀ yìí mo kàn jókòó mi ń rú ọ mi ò gbàdúrà mi ò gbàdúrà fún èèyàn kúrò èmi kàn jùlọ ọkọ mi kàn láàárọ̀ èèyàn ẹgbẹ kí ló dé Ọlọ́run gbà lè yín náà máa dọlọmọ Ọlọ́run ní bí ò bá ti múra sádùúwà ó dé twenty two years kéèyàn yẹn ah, wọn ní Ọlọ́run ṣàánú a ó gbàdúrà sọ fún Ọlọ́run wọn ti wọ aṣọ yẹn ó dẹ̀ ń gbìyànjú ìyẹn àti ẹyẹ wọn sáré kiri wọn gbàdúrà wọn ṣe nǹkan tó lè ṣe ṣùgbọ́n aṣọ tó ń wọ̀ sí lọ́rùn ló dé yìí twenty two years ah, mo tún wò gàbí mo gbàgbọ́ ọkàn mi ló ń sọ̀rọ̀ yìí ẹbí ẹni náà pé nǹkan tí ọ̀tá pinnu fún yẹn á gbàdúrà sọ fún Ọlọ́run olúwa aṣọ kò ṣeé ṣe táyé wọ̀ sí mi lọ́rùn olúwa fi iná bọ́ sọnù kí o sì dáná sun ní alẹ́ yìí ẹja gbàdúrà orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ ó yá bílẹ̀ sí iná bọ́ sọnù gbogbo aṣọ kò ṣeé ṣe èyí tí ayé dábọ̀ mi lọ́rùn. Olúwa fi iná bọ̀, Olúwa fi iná bọ̀, Olúwa fi iná bọ̀, Olúwa fi iná bọ̀, Olúwa fi iná bọ̀, Olúwa fi iná bọ̀, Olúwa fi iná bọ̀, Olúwa fi iná bọ̀, Olúwa fi iná bọ̀, Olúwa fi iná bọ̀ dànù. Aṣọ kò ṣeé ṣe, èyí táyé wọ̀ sí mi lọ́rùn tó ní kò ní ṣeé ṣe sẹ́ẹ̀ àfi tí o bá ń ṣe àwa. Olúwa ó yá máa fi iná bọ̀ dànù, fi iná bọ̀ sọ̀rọ̀, fi iná bọ̀ dànù, fi iná bọ̀ dànù, bíbélì wípé a ti fi àkílè gbogbo igi náà pé gbogbo igi tí ò ti so èso rere bibe àwọn bẹ dànù a ó sì wọ́ sínú adágún iná èyí túmọ̀ sí pé wọn igi ka wà tí wọ́n gbèsè náà yé ènìyàn igi ko ṣeé ṣe ni kò sí èso kankan tó fẹ́ mú jáde a ó gbàgbọ́ sọ fún gbogbo igi kò ṣeé ṣe tí a ti gbèsè náà yé mi olúwa fi àáké iná wo ní alẹ́ yìí kí o sì da iná sórí ògiri ẹ̀ ẹ̀yà gbàdúrà orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù ó yá gbogbo igi kò ṣeé ṣe èyí tí ayé gbè sínú ayé mi sínú ayé ẹyẹ sínú ayé ọmọ sínú ìrìn àjò mi olóye máa fà á tù tí gbòǹgbò tí gbòǹgbò ẹ máa da iná sùn ẹ máa da iná sùn ẹ máa da iná sùn ẹ máa da iná sùn ó yá gbogbo igi kò ṣeé ṣe èyí tí ayé gbè sínú ayé mi ó yá ó yá ó yá ó yá ó yá lórúkọ Jésù olóyè máa wú tí gbogbo tí gbogbo wa ẹ máa dá iná sùn ẹ máa dá iná sùn ẹ máa dá iná sùn ẹ máa dá iná sùn ẹ máa dá iná sùn ẹ máa dá iná sùn Jésù olúwa wa bíbélì pé sọ igi di rere èso ẹ̀ á sì di rere èyí túmọ̀ sí pé bí a bá ní èso búburú náà yẹ igi búburú náà ni ó wù jáde ọ á gbàdúrà sọ fún Ọlọ́run olúwa gbogbo èso kò ṣeé ṣe tí ń fara wọn nínú ayé mi ẹlòmíì tí agídí ni ẹlòmíì rọ pípa ni kò dẹ̀ nímọ̀ kún ó mọ máa fa wàhálà sínú ayé òun a dẹ̀ máa gbé ká ayé ló ṣe wà nìyẹn ṣe ti wà sọ fún gbogbo èso kò ṣeé ṣe ẹlòmíì ni èso yẹn fara náà èrò pípa tẹ ẹlòmí ẹlòmí ojú kòkòrò ní ọgbàdùà olúwa gbogbo èso kò ṣeé ṣe nínú ayé mi olúwa dáná sàn ẹlòmí para mọ́lẹ̀ ló wà ní ayé ìjọ ní ẹ ẹ ní mọ̀ wọn sáré káàkiri ó sọ fún ọlọ́run olúwa jẹ́ kí gbogbo èso kò ṣeé ṣe èyí tí ń dàgbà ní ayé mi yóò gba iná rẹ kí ó sì jóná sọnù yálé yìí ẹ̀yà gbàdúrà orúkọ Jésù ọlọ́run ayérayé o jẹ́ kí gbogbo èso kò ṣeé ṣe èyí tí ń farahàn nínú ayé mi èyí tí ń dàgbà nínú ayé mi ó yá máa dáná sùn máa dáná sùn máa dáná sùn olóyà dá iná sùn yéèsì gbogbo olúwa dáná sùn olúwa dáná sùn olúwa dáná sùn olúwa dáná sùn olóde náà sùn olóde náà sùn olóde náà sùn gbogbo èso kò ṣeé ṣe èyí tí ń dàgbà ní ayé mi olóde náà sùn olóde náà sùn olóde náà sùn jésù olúwa wa gbọ́dọ̀ sọ fún Ọlọ́run bọ́n bá jókòó lé ẹ̀tẹ́ ènìyàn bẹ́ẹ̀ yóò bá ti rí ẹ̀tọ́ ẹ̀gbà èyí túmọ̀ sí pé kò ṣeé ṣe náà nìyẹn ohun tóun èèyàn ti rí gbà tó wá jókòó létè ènìyàn èèyàn kàn wà lójú kan náà ni ọgbàdo sọ fún ọlọ́run olúwa jẹ́ kí gbogbo agbára tó jókòó lé ẹ̀tọ́ mi nípa tara nípa tẹ̀mí jọ dí àgbégbè ní alẹ́ yìí ẹjẹ́ lanu ká gbàdúrà orúkọ jésù olówó yá dìde ẹ kí o bẹ̀ sí gbé wọn bì gbogbo agbára tó jókòó lé ẹ̀tọ́ mi nípa tara nípa tẹ̀mí olóyè máa gbé ọ oyè máa gbé ọ dé oyè máa gbé ọ dé oyè máa gbé ọ dé oyè máa gbé ọ dé ó yá máa yọ̀ mí lórúkọ Jésù lórúkọ Jésù ó yá olóyè máa gbé wọn mì gbogbo agbára ètò ìjókòó lé ẹ̀tọ́ mi tó wí pé kò ní ṣeé ṣe ó yá dìde olúwa yé ó yá máa gbé wọn mì ó yá máa gbé wọn mì gbogbo agbára tó jókòó lé ẹ̀tọ́ mi tó wí pé wọn ò ní rí gbà ó yẹ dìde olóyè ó yẹ máa gbé ògbé ó yẹ máa gbé ògbé ó yẹ máa gbé ògbé ó yẹ máa gbé ògbé Jésù Olúwa wa ìsìn tí wọn bá ti là kọjá hmm, ìyá lè wá gáà kí ni kò sí nǹkan tó lénu ẹ mo ìjókòó tí mo rí nǹkan láàárọ̀ mi ah, Ọlọ́run kí ló dé kí lèèyàn yìí ṣe tó fẹ́ fi gba àkókò lọ́wọ́ ẹ̀ a ó gbàgbé ọ̀sọ̀ fún Olúwa ni tó máa fi ọ̀tá lẹ̀ pé àṣẹ kò ṣeé ṣe fún twenty two years náà pàṣẹ náà ayé mi yẹn a ó gbàdúrà sọ fún Ọlọ́run Olúwa jẹ́ kí gbogbo àṣẹ kò ṣeé ṣe tí ayé ti pa lórí ayé mi jọ di asán ní alẹ́ yìí Olúwa fagilé irú àṣẹ bẹ́ẹ̀ ẹ̀yà gbàdúrà orúkọ Jésù Ọlọ́run ayérayé o ó yá jẹ́ kí gbogbo àṣẹ kò ṣeé ṣe tí ayé ti pa sínú ayé mi Olúwa fagilé fi ẹ̀jẹ̀ Jésù pa rẹ̀. Uyabare, uyabare, uyabare, uyabare, uyabare, uyabare. Gbogbo àsọtẹ́lẹ̀ kò ní ṣeé ṣe. Gbogbo àṣẹ kò ní ṣeé ṣe. Èyí tí ayé pa sínú ayé sínú ìrìn àjò mi. Olóyè máa parẹ́, oyè máa gbèrè, oyè máa parẹ́, oyà, oyà, oyà, oyà, oyà, oyà, oyà, olúwa, oyà máa fi ẹ̀jẹ̀ Jésù fagilé. Gbogbo àṣẹ èkó ṣeéṣe tí ayé ti pa jáde. Oyà oyaba ẹ̀jẹ̀ Jésù ma fagilé máa fagilé máa fagilé ma fagilé máa fagilé Jésù Olúwa wa gbọ́dọ̀ sọ fún Ọlọ́run Olúwa gbogbo ọfà kò ṣeé ṣe èyí tí a ti ta sínú ayé mi àti ìrìn àjò mi ó yẹ padà síbi tẹ́ ti wá bíbélì wípé ọ̀nà tó gbà wá náà ni yóò gbà padà ẹ̀yà àṣẹ kò ṣeé ṣe ẹ̀yà ọfà ẹ̀yà ọfà kò ṣeé ṣe tí ayé ti ta sínú ìrìn àjò mi ẹ gbọ́ ọ̀rọ̀ lónìí ó yẹ padà síbi tẹ́ ti wá ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù òyà mo pàṣẹ lùwọ́ fà á kò ṣeé ṣe tí ayé ti ta jáde nítorí ọ̀rọ̀ ayé mi ó yẹ padà síbi tẹ́ ti wá ó yẹ má padà ó yẹ má padà ó yẹ má padà ó yẹ má padà ó yẹ má padà ó yẹ má padà ó yẹ má padà Jésù Olúwa wa ní ìṣẹ́jú méjì sábàdàn ọ sọ fún ọlọ́run ọ sọ fún ọlọ́run ìwé mi kò ṣeé ṣe èyí tó wà nínú ìdílé tí mo ti jáde wá tí n bá mi rìnrìn àjò bó ọ̀rọ̀ ọlọ́run ní alẹ́ yìí mo gba ìpínyà pẹ̀lú rẹ ó yá di àgbègbè ẹ̀yà gbàdúrà ìwé mi yẹsùn ìwé mi kò ṣeé ṣe èyí tí ń bá wọn rìnrìn àjò nínú ilé ibi tí mo ti jáde wá ní ilé bàbá nílé ìyá nílé àdá ó yẹ ọ tó gẹ mo gba ìpínyà pẹ̀lú rẹ ó yẹ máa gbé ẹ̀mí àgbègbè ó yẹ máa dé àgbègbè ó yẹ máa dé àgbègbè ìwé ẹ̀mí kò ṣeé ṣe ẹ ó yà máìlè tó àìlè kàpọ̀ sọ̀pọ̀ yàrá ó yẹ mo gba ìpínyà máa dé àgbègbè máa dé àgbègbè máa dé àgbègbè máa dé àgbègbè Jésù Olúwa wa agbọ́dọ̀ tó kẹ́ iná rẹ nítorí àkókò wa ẹ a ó gbà ní ẹ̀mẹ́ta a ó kígbe lóhùn rárá pé bàbá mi o nínú àánú rẹ sọ kò ṣeé ṣe ní ṣíṣe nínú ayé mi ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù ní agbára Jésù bàbá mi ò nínú àánú rẹ ó yá sọ kò ṣeé ṣe sọ ní ṣíṣe sọ ní ṣíṣe sọ ní ṣíṣe sọ ní ṣíṣe sọ ní ṣíṣe sọ ní ṣíṣe sọ ní ṣíṣe sọ ní ṣíṣe Jésù Olúwa wa a ó lọ nígbà kejì a ó porúkọ Jésù pé bàbá mi o nínú àánú rẹ sọ kò ṣeé ṣe ti ṣíṣe nínú ayé mi àti ìdílé mi ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù bàbá mi o olúwa nínú àánú rẹ sọ gbogbo kò ṣeé ṣe sọ ní ṣíṣe nínú rẹ àjò mi nínú iṣẹ́ ìránṣẹ́ nínú ayé ìdílé ó yá sọ ní ṣíṣe ó yá sọ ní ṣíṣe ó yá sọ ní ṣíṣe ó yá sọ ní ṣíṣe Jésù olúwa wa ó lọ ní ìgbà kẹta lẹ́yìn tó kẹ́yìn kíkankíkan ó sọ fún ọlọ́run gbòòlùwà nínú àánú rẹ ohun báyìí lọ́ní kò ṣeé ṣe olúwa sọ di ṣíṣe fún èmi náà ní ẹ̀rí ní ìkórìíta báyìí ẹ̀já gbàdúrà orúkọ Jésù bàbá mi àti ọlọ́run mi olúwa dìde nínú àánú rẹ sọ gbogbo kò ṣeé ṣe di ṣíṣe nínú ayé mi nínú ìrìn àjò mi sọ di ṣíṣe sọ di ṣíṣe sọ di ṣíṣe sọ di ṣíṣe sọ di ṣíṣe sọ di ṣíṣe sọ di ṣíṣe sọ di ṣíṣe. so ni ṣíṣe so ni ṣíṣe so ni ṣíṣe kò ṣeé ṣọrọ so ni ṣíṣe nínú ayé me, nínú ìrìnàjò mi jésù Jesus, wa hmm. for the benefit of those that join us uh, while the program was going on uh, the first thirty minutes we've prayed in english we only doing the yoruba party party and we started this last week and if you don't understand what we are saying we are very sorry if you want to partake in the english version always join us in the first thirty minutes. Mm. bàbá wa àti ọlọ́run wa adúgbò àyè fún tẹ́ ti ṣe ní alẹ́ yìí adúgbò wa gbára yín tẹ́ ti nà jáde adúgbò wọn ọkàn tó fara wọn nínú ìpàdé yìí fún ohun ìyanu tẹ́ ṣe olú ẹgbà ọpẹ́ wa ǹjẹ́ mo gbàdúrà fún gbogbo ọkàn tó so mọ́ iṣẹ́ ìránṣẹ́ ní alẹ́ yìí ohun táyé ní kò lè ṣeé ṣe ohun tájẹ ní kò lè ṣeé ṣe ohun tí ẹlẹ́bọ lóògùn ní kò lè ṣeé ṣe mo pa á gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrújọ ọlọ́run lórúkọ jésù ọ̀run yóò sọ di ṣíṣe bíbélì wípé ẹ̀tọ́ ọmọ ni a ò ní fi fún ajá ǹjẹ́ ẹ̀tọ́ gbogbo ọkàn tó rọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ ní alẹ́ lórúkọ jésù ọ̀run kò fi lè yí lọ́rùn nígbà tá ò tún pàdé ẹ ó jẹ́rìísí agbára ọlọ́run ó ti rí bẹ́ẹ̀ ògo ni forúkọ ọlọ́run jésù olúwa wa amen. We love it. By His grace, we are meeting tomorrow. for our Deliverance Sunday. Tomorrow is the last Sunday in the month of January. If you have the opportunity, kindly join us tomorrow. And this program continues next week by His grace every Saturday, except the Saturday following the third Friday of the month between 9 and 10 p.m. The first 30 minutes, we pray in English, and the last 30 minutes, we pray in Yoruba. And God will bless all of us in Jesus' name. Mm-hmm. Those of us that are that has been demanding for your version, I believe we are enjoying it. Yes. We continue by His grace, and God bless you in Jesus' name. Amen. Beloved, let's hear the grace and fellowship. <laughs> let's hear the grace. We can still do that in English, or if you want to do it in Yoruba, you can do it. No problem. <laughs> let's hear the grace, beloved. The grace of our Lord Jesus Christ, the love of God, the love of God, and the sweet of the Holy Spirit, rest and with us now forevermore. Amen. Amen. Surely, Surely goodness and mercy shall follow us. Shall follow us all the days of and we shall be in the house of the Lord forever and ever. Amen. Amen. Psalm 118, verse 73 times, beloved. I shall not die, not live to declare the glory of God in the land of the living. I shall not die, but live to declare the glory of God in the land of the living. And the last one, make it inclusive, beloved. Say, ah, I have wives and children, and I we shall not die, but live to declare the glory of God in the land of the living. Amen. Amen. Let's give unto the Lord three wonders and two wonders. Let's go. Hallelujah. Hallelujah. Hallelujah. See you tomorrow. God bless you. Bye for now. Bye. God bless you, Pastor. Bye. Sir, God bless you, Daddy. Bye.